نشرها وعسروا بين يسرين إذا فكرته تفورها إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرها فعسروا بين يسرين àìsàn ẹlọ́dúnbí kálíbalẹ̀ wa nígbà tí ìnira àdánwò tó bá gorí ara wọn fún ẹ fàfà kirifi alámúnásíra dọ́kàn rẹ padà síbi súra alámúnásíra ó ṣe roka bẹ́ẹ̀ni yòsìnrẹ́ ènìyàn ìzàbà kárẹ́ta ó tẹ̀ fọ́ra. عسرها بين يسرين إذا فكر طهوت فرا àwa fún yín ní wàdùhà ń jẹ́ òní àwa ní alamasira méje abi gbọ̀dọ̀há méje ní àárọ̀ mọ̀tálẹ́ ó jẹ́ méje lójúmọ́ fún atúmọ̀fún yìí ní twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. eléyìí òun lẹ́ẹ̀mọ̀ wá fi ṣe nafila araka meji. lẹ́yìn fatia alamunasira twenty five lákọ̀ọ́kọ́ ẹ̀kejì alamunasira twenty five ẹ salama ẹsẹ̀ wa ké wàdùhà àádọ́ta ní tí ẹ bá fojú hàn pé ìkànnì yìí lágídí ìtì ń bẹ́lọ̀ sí ti pẹ́. ẹni ọlọ́run ẹ dúró pé nìkan ló ti ká dúró àwọn ọgbà o ìtì jẹ́ kí gbàdúrà ó pẹ́ gan nìyẹn kódà bẹ́ẹ̀ yẹn bá dúró tó àwọn rí lójú orúkọ ní wọ́fílẹ̀ ìwọ bẹ̀rẹ̀ alámúnásì rà yẹn twenty twenty five lẹ́yìn raka alakọ̀kọ́ twenty five lẹ́ẹ̀kì sálámà kọ̀wá kéwàdù ha náà fifty ẹ pé tìbí jẹ́ fifty tìbí náà jẹ́ fifty ìwọ kọ́kọ́ sí bẹ́ẹ̀. t'ọba bá rí pé ó máa nira láti máa ṣe ọ̀lẹ́ máa ṣe níjọ́ méje kọdadu o sinmi díẹ̀ kó ṣe torí pé mo ti fún yín ní náfìlà kan tí nǹkan ní ti kúlú wà láwù ẹ bá ti nǹkan o promotion yín wájú ọlọ́nìyàn ìgbàdàbà kéwú débi kúlú wà láwù àdúrà kọ́lọ̀ sọ wa kọjá jọ náà. Allahumma amin. ìtí èèyàn fi máa ṣe léyìí èèyàn máa ṣe pé kí ọlọ́run kó máa dájọ́ dùnú fún ni. Amin. èèyàn máa pé kí ọlọ́run kó máa sọ̀yàn di àṣọ kó máa sọ̀yàn dání kan ṣoṣo kó máa sọ̀yàn dání tí ò ní rẹ́ nífẹ̀yìntì òní ìyẹn máa ń wà fún. Allah bẹ́ẹ̀ bá sì wá wà mí kan tẹ́ bá ní kẹ́ ẹ máa ṣe kí ní kan gbogbo yìí ẹ̀yin tẹ́ bá ní kẹ́ ẹ ṣe ọ̀rẹ́ pété ẹ̀ ní ọ̀dájú. Allahu akbar ìlànà àmàmì. ó ní ó ní àwọn nǹkan mi tó jẹ́ tiẹ̀ tí ò papọ̀ mọ́ ti wà dùn ha o ṣùgbọ́n ẹ fi yé nǹkó ti bí pàájùlọ ó máa ń dáa kéèyàn tó kí asiri. èrò asiri lẹ́gbàá wípọ̀ bẹ́ẹ̀ yóò bá rí ṣe ń yẹn ó máa ń dá lẹ́yìn magrib kátó kì í sáyé. ìrun asiri ó ní gbogbo àwọn ẹni ọlọ́run panupọ̀ kúrò padàpọ̀ pé sàrátìlì wùsítánì. Allahu akbar. torí mímá nígbà tí àlàfáàjà rí tẹ́ ẹ bá ti kí àṣùbà ẹ kà yìí la ẹ kó òun magari òrùn wọ̀ ìsáyì alẹ́ méjì katoki méjì tá a bá kí tán àwọn ọ̀rọ̀ pọ̀ àwọn àfa mi lè ní wọ́n lè ní ìrun àṣùbà ni nípa pé bẹ́ẹ̀ yóò sùn mọ́júmọ́jú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ntí ò bára wọn kálukú fi wéra wọn sanatul wusta. صلاة الوسطى صلاة العصر حياكم الله torí òun ni òun téèyàn sábà rí jẹ̀mọ́